والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم نلقى أما بعد أدق فولو إكي جولون قلوبا نبي محمد صلى الله عليه وآله وسلم lónìí pẹ̀lú ògùn ọlọ́run lẹ́yìn ìgbà tá a ti sọ̀rọ̀ nípa àwọn akọ̀wá èjì àlùmọ̀tà alẹ́kọ̀ọ́ bíi sọ̀lá ti alìkúsù fàyè tó sọmọ́ sọ̀lá tó kò sófin méjèèjì lónìí àkànkà tí alimamu Shawkani rahimahullahu ta'ala àlàyé wọn nípa rẹ̀ nínú tíra wọn ad-Durarul Bahiyya adẹ̀gbìyànjú láti sáwọn àlàyé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí ẹ̀ kọ́lọ̀m fi wá sí kọ̀ǹgẹ̀ náà قال المصنف رحمه الله باب صلاة الكسوفين وهي سنة وصح ما ورد في صفاتها وتأتيها وكل ركعة من القرآن وورد ثلاثة وأربعة وخمسة يقرأ بين كل ركعين وورد في كل ركعة من القرآن ونجب الدعاء والتكبير والتشدد والاستغفار naam báàbù sọláàtì alìkùsùfàyìn báàbù sọláàtì kùsùfù méjèèjì ní tí ń jẹ́bẹ̀ àti sọ àti sọ ní kí n tí ń jẹ́ kùsùfù ní àti sọ lánàá àti sọ tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àti sọ tí wọ́n ti sábà bí ẹ tó ìrún yìí tá wá fẹ́ kí kíni ìdájọ́ ẹ̀ ìyẹn ni mọ́mú ṣàkíání ni wọ́n fi bẹ̀rẹ̀ kọ́lá wàhíyà sunnatun wọ́n ní kí sunna ni ṣẹ́rí ìláàfù wà láàrin àwọn àfà lórí ìdájọ́ sọ́látù al kí ni ìdájọ́ ẹ̀ ìláàfù wà náà a nínú àwọn onímọ̀ ẹni tí ó sọ wípé ọ̀ranyàn ni a rí nínú wọn ẹni tó sọ pé ni jùmọ́rù lọ sọ pé ni àwọn tó pọ̀ jù sunna wọn pẹ̀ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan nínú wọn sọ ni ọ̀dọ̀ àwọn tí wọ́n wá pè ní sunna yẹn ọ̀dọ̀ wọn ni Imam Shawkani fi sí níbi mo pàdà yé mi tí ṣe àjọ nǹkan tí sọ yìí ṣùgbọ́n nínú tíra àwọn míì nínú tíra Imam Shawkani mi nínú As-Sail al-Jarrah wọ́n fi sí bí àlèwòjò ẹ̀ pé àwọn onímọ̀ wọn àwà stagnant nítorí kí al-ilmu la yaqbalu al-jumud ìmọ̀ onígbàgẹ́yàn kan wà bọ̀rọ̀ gidi lójú kan Siddiq Hasan Khan tó ṣe ṣọ́rọ̀ tíra yìí sálàyé mi ti àrọ́dọ́tú àbáwọ́dọ́tú ànàdìyà nǹkan nǹkan tí wọ́n sọ nígbà tí wọ́n ṣe ṣàfù wàhíyà tó ní nàtọ̀ kí mọ́mú ṣọ̀kẹ́ ní sọ yìí ọ̀rọ̀ wọn ó relevant ẹn tó bá ní tíra yẹn nínú wa yóò rí nǹkan tí mo fẹ́ kà yín bẹ̀ nígbà tí àwọn kan náà míì náà ń dẹ̀ bẹ̀ nínú wa tí wọ́n ní ṣàfù mọ́mú ṣọ̀kẹ́ ní lọ́wọ́ ẹn tó bá ní ṣàfù mọ́mú ṣọ̀kẹ́ ní lọ́wọ́ yẹn ó náà máa rọ̀rọ̀ tí mo kọ́ ọ̀rọ̀ méjì máa kà alákọ̀ọ́kọ́ Siddiq Hassan Khan ní qala al-Matin fi sharhihi so al-Matin ẹni tọ́kọ mọ́tínù yìí táà ní ẹ alimamu ṣàukà nínú ṣarhu tí ẹ tó ṣe tó pè ní ad-Darari ó sọ wípé ẹ́yí torí ààrí ẹ̀rí tí ó sọ wípé ọ̀ràn àyàn ni àwọn ń tọ́ wà rọ́dà ó wà rọ́dà nínú ṣe sí anábì sallallahu alaihi wasallam wal wujubu la yukhadhu min al-fi'l a kì í mú wujubu níbi fi'l lidhalika qala wa mujarradu al-fi'li la yufidu ziyadatan ala kawni al-maf'uli masnuna wa mujarradu al-fi'li la yufidu ziyadata ziyadata ala kauni al-maf'uli masnuna ó ní pé tó bá ti jẹ́ ká náàbí ṣe nǹkan ni tí ó pàṣẹ a lè fàdájọ́ kankan bẹ̀ yọ ju wípé ká sọ wípé nǹkan yẹn sunna a lè sàlẹ̀kùn lórí ìyẹn ló sọ nínú àdárọ́ rí mo rò pálá yìí tó jẹ́ sẹ́fọ̀ àjọrọ̀ láti nígbà tí wọ́n wá dínú àṣẹyìn ìjàrọ̀ ó sọ nǹkan mi wọ́n ní pé ìhẹ̀làm imam Shawkani ní sọ̀rọ̀ lọ́mà annahu qad ijtama'a hahuna fi salati al-kusufi al-fi'l wal-qawl níbi salati al-kusuf fíìlù àti qawlu ti pàdé o fíìlù ní bá náà bìí tìkì ní wípé fàyídà rọ̀ bá ti rí famza'u ila as méjèèjì ti dé wàmín záàlìkà nínú eléyìí ni ọ̀rọ̀ tá Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna shamsa wal qamara ayatani min ayatillah àtòrùn àtòṣùpá àmì làwọn méjèèjì nínú àwọn àmì ọlọ́run so yukhawifu Allahu bihima man yasha min ibadihi tí mo sọ fún aláàna yẹn kò sí mi ríwáyà ìmọ̀kàfẹ́ sí ìṣàrọ̀ sí ni ríwáyà mùsùlùmù ni mo sì lálàáfíà mọ̀pàá láwọn kan bí mílẹ̀ ríwáyà imam muslim yukhawwifullahu bihima ibadahu inú ríwáyà imam muslim lọ́wà wa innahuma la yankasifani li mawti ahadin wala li hayatihi àwọn méjèèjì wọ́n yẹwọ́ ọkùn nítorí pé bọ́yẹ́ nìkan kú tàbí kí ìmọ̀lẹ̀ wọn kó dínkù nítorí pé nìkan ń sẹ̀mí tàbí fàídà rọ̀ àìtòmọ̀ ọ̀húnmà tẹ́ bá ti rí tó sùpá ní abẹ́rí ti oòrùn tẹ́ rí bẹ́ẹ̀ fàfúzáwò ilẹ̀ ìmọ̀sá àjèjì ẹjẹ́ ti gba mọ́ṣálásí lọ fàfí ríwáyà ti nínú ríwáyà mi fàṣọ́lù wádẹ̀ ò so ẹ lọ kírun ẹ̀sì bẹ́ẹ̀ lọ kọ́lá wàzọ́hírú àlìwòjò wàzọ́hírú àlìwòjò ń tọ́ hàn ní wípé ká sọ pọ́ọ̀nà yẹn ni fàyínsọ́ṣà máa kí yílà ṣùgbọ́n àwọn kan sí náklù ìtìmá aláàdámì ìwòdó ẹgbẹ́ ọjọ́ nìsìn ṣùgbọ́n àwọn kan sí náklù alìjìmá yíké ìjìmá wúwà yíké kìí ṣe ọ̀ranyàn ìzáríkà kọ́lọ́fà yìí sọ ṣàmà kí yílá min wòkó alìjìmá aláàdámì ìwòdó tó bọ́ wá ṣe wípé àwọn tí wọ́n sọ pé ìjìmá wúwà lórí pé kìí tó bá ṣe pọ̀rọ̀ wọn lálàáfíà káànà sọ̀rọ̀ rìfà ìjìmáwù ni ó gbé kúrò níbi jíjọ́ra yẹn wà ilá táà bá lè fìdí ìrú ìjìmáwù bẹ́ẹ̀ múlẹ̀ sára so yábùkọ̀ alàlùwòjú bí la alàsọ̀nìyà mo rọ̀ pálá yẹn tí a sáyìn sọ fún minhu rahimahullahu ta'ala ìní tá a bá rọrọ̀ àfáà nínú tíra àwọn kan ká tún àwọn tíra àwọn míì tọjọ máa nínú tọ́pìkì yẹn wọ́n ní Imam Shawkani ó ṣe báyìí láà mọ̀jùmọ́ òun nǹkan tí wọ́n rí ń gbà yẹn tí wọ́n lè fàyọ nínú ìdájọ́ rẹ̀ nínú táwọn afáàsọ iná sọpọ̀tì ṣùgbọ́n gbà wọ́n tún gbò síwájú ńkọ́ wọ́n tún sọ nǹkan mi wọ́n yìí tún fààyè lẹ̀ kìí ṣe àwọn ẹ̀sẹ̀ ìjọ kan mọ̀ sọ̀rọ̀ ẹ̀lẹ́mí ìjọ kan mọ̀ sọ̀rọ̀ pàmpàm bí nǹkan mélòó ló tì yìí tó fi ń sọ̀rọ̀ pàmpàm pàmpàm nígbà tí ọ̀sọ̀rọ̀ mi mọ̀ lẹ́yìn tó bá ti sọ. ẹ̀rì kí bí wọ́n ti máa láyé lálẹ́ ojú bí yìí náà wọ́n tún fààyè nǹkan mi múlùpá láyé mìtẹ̀ lẹ́yìn ìgbà náà ni pé kọsí ìjìmáwò ní wúlò nígbà tí ẹ̀rí tọ́lá láfẹ́ torí ara ń tí ìjìmáwò fi lè jẹ́ ìní pé gbọ́dọ̀ tako ẹ̀rí so ìyẹn máa wá jálàyé fún ike wàhíyá sunnaton àjẹ́ ike ẹwà òkun bracket ike balhiya wájìbà balhiya wájìbà tún وما على المصنف إلى ذلك في السيل الجرار ولا في الدين يمكن إنه السيل الجرار إلى الوجوب مالا ثم مالا إلى الوجوب نعم قال وأصح ما ورد في صفتها ركعتان nítorí lálàáfíà jù nínú sífà rẹ̀ tó wá sífà sọ̀látìl kùsúfì tó wá kò ní rákà méjì ṣálàyé mi tí rákà méjì ń lọ lálàáfíà jù fi kulli rak'atin tẹ́rí tó jẹun ní ọ̀n lọ lálàáfíà jù ní kí n tó wá nínú Sahih al-Bukhari àti Muslim ni ẹnu àmì dìdí lẹ́kọ̀ọ́ lè lọ́wọ́ sálàyé méje Bukhari gbà wá Muslim náà gbà wá bẹ̀. fi kulli ruki'atin ruku'ani nínú níbi rákà kọ̀ọ̀kan rúkú méjì wà mẹ́ gbọ́nùpá láyé méje níbi rákà ọ̀kan rúkú mélòó rúkú méjì wà mẹ́ ìyẹn òun lọ́pọ̀lọpọ̀ àwọn àfá àṣọ wípé ọlá láàáfíà jù láàáfí sọ pé arúgbà òrùkú rọ̀kà á ti wà arúgbà sọ̀jàdáàtì ẹjá ka hadith rẹ̀ so torí pé hadith muttafaqun alayhi ni Bukhari àti Muslim ló gbà wá kásáré ka hadith yẹn torí pé ńlọ́lá làáfíà àwọn àmì ìtọ́yàtọ̀ sí yẹn nùṣírò ilé ìhà ìṣàrọ̀ akàntọ́ka sí wọn ní alẹ́ mọ́ka àwọn ìtìmọ̀ so yé ba abdullahi ibn abbas radiyallahu anhuma qala in khasafati ash-shamsu ala ahli an sallallahu alayhi wa sallam ó ní ọ̀sọ́dòrú láyà nígbà muhammad sallallahu alayhi wa sallam yóò hàn kàlù fasọ́lá lánàbí bá kírun fáwọn èèyàn fàkọ́ mọ̀ kí yá máa ń pọ̀ wìlà ó ní nàró tó pẹ́ lórí min qira'ati suratul baqara ó tó bíi táìmù tí yẹn lè fi kà baqara ثم ركع ركوعا طويلا لأنه ركوع ركوع لا لا ثم رفع من الركوع ثم رفع èmi mo fi mínà rúkú òkun ọ̀sùn mọ̀ rọ́fà lẹ́yìn ìgbà náà nábì gbórí sókè fàkọ́ ọmọ pé yá mọ̀ pọ̀wé ìrà ó tó dúró lọ ra gbàdán nígbà tó tún pẹ́ lórí ìdúró wà fúwà dúró nínú pé yá mi al-awwal kò tó nínà ro alákọ̀ọ́kọ́ tó fi kàá tó fẹ́ tó sọ̀rọ̀ tó lè bá kọ̀rọ̀ kò tó kò tó ṣùgbọ́n tó pẹ́ náà lórí ìnà ro yẹn náà summa rọ́kà rúkú à ń pọ̀wé ìlà ó tún wá tuntun rúkú mi ó ti di rúkú mi lọ́wọ́ méjì ọpẹ́ lórí ẹ̀ wàhúwà dúnà rúkú ẹ̀yìn aláwọ̀ kò tó rúkú alákọ̀ọ́kọ́ súnmà sájàdà lẹ́yìn ìgbà náà ó forí kanlẹ̀ súnmà kọ́ọ̀nà kìyàmù tọ́wìlà lẹ́yìn náà ó tún nàró ó tún pẹ́ mẹ́ wàhúwà dúnà kìyàmù àwọ̀wẹ̀lì kò tó kìyàmù alákọ̀ọ́kọ́ tí súnmà rọ́kà rúkú àwọn lẹ́yìn náà ó tún rúkú ó tún pẹ́ wàhúwà dúnà rúkú ẹ̀yìn الأول وتركوا على كوكو ثم رفع لين عن الدرسوكي فقام قياما طويلا وتنجوه وهو دون القيام الأول ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول ثم سجد ثم صرف لين عن فريق عليه وسكوا النبي من فتوى ورأي سمعت يجي متتوت تلد وني وقد تجلت الشمس nígbà tí ó kú ọmọ ẹ̀ báyìí kọ́lítàjá láti ṣàmùsùn onu ti ó ti mọ́ padà tó yẹ pé òkùnkùn tó bo oòrùn ó ti kú mbẹ ọ̀sán ti dọ̀sán padà ó ti kú olóòrùn tó nínú àwọn nùsàkó bulugul mi àárí fàkọ́tọ̀bà náà sàmì fàkọ́tọ̀bà náà ọ̀rọ̀ hafiz ni ó hadith tó di ẹni ọ̀rọ̀ hafiz ibn hajar ni ń sí nǹkan tá nábì ṣe ṣùgbọ́n kì í ṣe pọ́rọ̀ yẹn wà nínú hadith bọ́ à ń bọ̀ bẹ́ẹ̀ á sálàyé mi ti a sọ̀rọ̀ ń parẹ́ tọ́ ibi tó lálàáfíà nìyẹn hadith yẹn dẹ̀ nìyí ó wà nínú Bukhari ó wà nínú Muslim àwọn méjèèjì sì jọjọ gbà látọ̀dọ̀ Ibn Abbas pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú ẹ̀ so bọ̀ láfúrú táàkà yẹ láfúrú Imam buhari láfúrú Imam buhari náà wà wárọ̀ dà sàlá sátò ìtumọ̀ rẹ̀ ní pé mẹ́ta òun náà wá rìwáyà rẹ̀ wá rìwáyà àrùkù mélòó mẹ́ta eléyẹn hadith jábìrì ni ó dẹ̀ lọ́dọ̀ mọ́ muslim gbọ́nkwálà ìmì tí sọ bákan Imam Tirmidhi náà gbà wá àwọn tó gbà wá látọ̀dọ̀ Aisha náà sálà ìmì tí àtàwọn mi ó wà nínú musnad ó wà lọ́dọ̀ Nasa'i ṣùgbọ́n àwọn àyẹ̀wò gbé wọn mo ti sọ̀rí tí ò fi gbé wọn fún wa torí pé hadith súra rẹ̀ ò lè yàtọ̀ síra wọn sàwọn afáàsì jámọ̀ àwọn afáàsì tàbí ìjàre ní ádámì mùkàníyà ti àrídàmọ̀ so ríwáyà méjì sọ wípé wọ àrùbáà ríwáyà ní àrùbáà wà tó sọ wípé mẹ́rin ni múlùpálá yìí mi ti so eléyẹn náà tíyàn bá wo àdísì Abdullahi ibn Abbas sọ́dọ̀ ibn Muslim àtàwọn mi yóò bá ń bẹ̀ so ríwáyà tó sì sọ pé márùn ni ó náà wà ìyẹn bẹ lọ́dọ̀ Abu Dawud

yóò kàkí okó tún tó okó ẹlẹ́kejì yóò kàkí okó ìgbà wà rọ́dà fi kó lè rọ́kí àti rúkú ọ̀ ilé iná wà rọ́dà tó ṣe wípé rúkú kan ni sálàyé mi ti gẹ́gẹ́ bá ti máa ń kí níbi irun ṣùgbọ́n lẹ́yìn náà ò sì kí ni o kò lálàáfíà gbogbo àwọn àhàdíìsì tó wá lórí rẹ̀ ní tó bá wo gbogbo ìmọ̀ràn nínú wa yóò rí ṣùgbọ́n tí bá ní gbogbo ẹ̀ ní màá sọ á ṣe kí ni o yóò pẹ́ wa wàkọ̀sọ́sọ́ nígbà tí wọ́n ti lálàáfíà kẹ́lẹ́mì máa lọ mix ẹ̀ ọ́pù eléyìí tó lálàáfíà sàṣọ wà ló dìbò dùà nínú nǹkan tó jẹ́ súnà òní kíká ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ ó ti wà ní hadith takalẹ̀ pọ̀tàkìrì gbígbọ́ lọ́wọ́n bá tóbi pọ̀tàsọ́dùnkù kánà ṣe sàárà wẹ̀lí sèkfà láti máa ṣe ìtọrọ àforíjì tó yí tí mọ̀mù ṣàkà ní sọ ní sókìrì bọ̀ àwọn bẹ tó ní ṣe pẹ̀lú sọ láti kò tí wọ́n sọ alákọ̀ọ́kọ́ òní kí ń bo láti kì ìgbòláti ṣe á lọ kí ní mọ́ṣáláṣí ni àbá lọ sí mọ̀sọ́lá ẹ̀pá àwọn àrùn míì tó yàtọ̀ síbẹ̀ bí kan bí inú ọdún nìsín ó ti kì síbẹ̀ náà ẹgbẹ́ pọ̀ níbo láti kì nítorí lálàáfíà ni wípé inú àti kì yé báyìí lálàáfíà pé kíni inú àti kì torí pé eléyìí tá a alayhi wa wa kí inú ló mọ̀rọ̀pá láyé mi ti ìyẹ́ jẹba nínú nǹkan mi tẹ́ ká mẹ́nubà tí mọ́mù ṣàwùká ní ọ̀sán bí òun ni wípé tàbá fẹ́ kí sáà pè rùn àṣepọ̀ mọ́ àbáníṣepọ̀ sótíé àà níṣepọ̀ mọ́ àà sì ní pè rùn ṣùgbọ́n a sọ fún ẹni tí yóò pèpèpè kó sọ wípé àṣàlátú jáàmìàtùn kó sọ pé àṣàlátú jáàmìàtùn yẹ́ lẹ́rí wà fún tó sí lálàáfíà nínú Sahih Muslim sáráyé mi tí àwọn onímọ̀ ló lè sọ wípé àṣàlátú wà ní máa wá rọ̀bù ẹ̀ so náà lẹ́yìn ìgbà náà eléyìí èyí lẹ́ dáhùn èyí lẹ́ dáhùn tá a bá fẹ́ kí sáà sáàkà kí ó sókè ní àbákà jẹ́jẹ́ àákà a ó sókè ààrẹ ìtọ́láàkà jẹ́jẹ́ ààrẹ ìtọ́láàkà sí òkè ẹ̀yìn jẹ́jẹ́ fún mi lẹ́rìí ọ̀rẹ́ rí tí wọ́n ti wà yẹn náà wọ́n láwọn ọ̀rẹ́ rí nínú yẹn ti wà yẹn náà ni àyájà ní òkè kọ́ ìdá ti sáájú kọ́ ìdọ̀ ẹni kókó wípé kúrò sọ́lá tí yóò sọ́lá òláhùn àjàmá àhán الأصل ما عدا الظهرين أعني ما بعد بين كان sí aljáàr ilá ma á dàgbà fọ́rọ̀yìn tí ó gbó irun tó bá ti jẹ́ kí wọ́n ní akínjà máa báyìí a máa ń ka kéwù rẹ̀ sókè ní alákọ̀ọ́jú àbí a máa ń ka kéwù rẹ̀ sókè ní àfi sóhórí méjèèjì yẹ́yẹ́ sóhórí wà láàsù tó bá ti yàtọ̀ sí lópin ìgbà ní wọ́n pé ká ń jà máa á kà kéwù sókè ní kàbá àti sọ sẹ́yìn lábínkí jùmọ̀ àsókè lábínkí ọdún sókè lábínkí tàrọwì tó jẹ́ náfílà gan tó jẹ́ tàrọwì átùnkí sókè torí pé bàbá náà ti gbàgbé náà sọ tẹ́lẹ̀ àdíìsì wo àdíìsì wo ó dáa tún wá gbà àdíìsì àdíìsì àìṣà ni ó di ọlọ́wà ń ha anna nàbíyà sallallahu alaihi wa sallam jahara fi salatil kusuf jahara fi salatil kusuf fi jáhàrọ̀ bí sọlá ti kò tó ní ìkẹrọ àtìhì ó kí lókè ní fasọ́lá arúwà àrọ̀kà átín tí rọ̀kà àtẹ́yìn fasọ́lá arúwà àrọ̀kà átín tí rọ̀kà àtẹ́yìn ó kí rùkú mẹ́rin níbi rọ́kà méjì wà arúbá sájàdá ni o tọ́lá àwọn tí ò rí inú hadithi mutabakun alayhi ni o kọ́ ìdà ti wà kí ló jẹ́ sọ pé ìlẹ́dà kọ́ ìdà yẹn tó bá ti apply rẹ̀ òní àǹfààní kéèyàn máa kọ́ ìdà nìyẹn o torí kẹ́ máa wá wà kú wà káàkiri èyí lẹ́mọ́ bí tẹ́ tìrí okùn kẹyọ kan tí wọ́n mú ṣàkà ní ọ̀sọ̀dọ̀ yẹ ká sọ mo ti sọ bí dáàtì kí àbí mo sọ̀rọ̀ kìrọ̀ ààrẹ bó láti àbí náà tọ́yìnbá lẹ́yìn ìgbà náà ẹlọ́mọ̀ yìí pé a ní àkọlù ma wá rọ́dá àti akisaru ma kíla so akisaru ma kíla fi sọ̀láti alikosofo ní oníkọ́mùsù rọ̀kìátì àwọn tí wọ́n sọ pé ó ní wà kọ́mùsàtún ìyẹn lọ́pọ̀ jù sára ibi tí àkọlù ní wá rọ́dá fi kú onírúkú ẹ̀rọ kan fi kú lé àti àti jù ní káka ẹ̀ náà fìlà ní tó tiẹ̀ ṣùgbọ́n eléyìí tó pàtàkì bẹ́ẹ̀ ká mọ̀ pé só àbí ò tó ní kútúbà àbí ò ní kútúbà ò ní kútúbà tó ti ẹni sìn kútúbà rẹ̀ jẹ́ ní ẹ̀yìn irun ni kútúbà rẹ̀ ìgbà ó ní o ẹ̀yìn irun ni anábà muhammad sallallahu alaihi wa sallam ntí alhafiz ibn hajjab rahimahullahu ta'ala tí wọ́n ṣe ṣàrọ̀ sí nígbà tí wọ́n sọ wípé fàkọ́tọ̀bà nàásà òun ni wípé anábà muhammad sallallahu alaihi wa sallam ó ṣe kútúbà ń dàtọ̀ parí rẹ̀ ìgbà tó parí ìrun lọ sọ pé iná ṣamsa wàlùkọ́mọ́rọ́ ayata ni min ayatilla ìgbà tó parí ìrun àmì láà méjèèjì máa wọn àmì ọlọ́run ọba tó láyé bá láyé tí fáàrí lè mọ́ di àhàdín wà lálẹ́ àyàfi ní nítorí pé nìkan kú àbẹ́ nìkan ń sẹ̀mí kí wọ́n wá torí rẹ̀ kí wọ́n wá dókùnkùn rárá o fàíbárò àìtùn zárí ti rí ẹ wọ́n ní ẹ̀ránṣẹ́ ọlọ́run ra'aynaka tanawalta shay'an fi maqamika nígbà tó ojú tó ń kí wọn arípọ̀ ọ̀nàwọ́ sí nǹkan tó ìgbà tó mú nǹkan thumma ra'aynaka kàákàá àtìjáde thumma ra'aynaka kàákàá lẹ́yìn kan náà wá rí bí ẹni pọ́n fàdí ọ̀ntàdí nínú òdì inab mo fẹ́ gbé òdì rẹ̀ lónìí mo fẹ́ mú wà láwà sọ́pùtù fún tó wáyé kọ́wọ́ mi bà á tí mo rí mú ni la akaltu minhu ó lè bá máa jẹ máa bá kìyà ti dùn yàkó ní tán táyé yẹpa rẹ̀ èyí mọ̀ mi ò bá máa jẹ táyé yẹpa rẹ̀ ẹ̀rí nǹkan lójú nǹkan pé kó tó bá yẹ kí mo ti ṣe ìṣàrọ̀ sí lánàá yẹ ká ká sọ ó ní wàrọ̀ ẹ̀rí tó wà orí ìtò náà wọ́n sì fi náà hàn mí فلم أر منظرا كاليوم قط أفظع kíyàn ti máa rí nǹkan tí ò ní ṣe bojúbò tí ó burú èèyàn rírí bí tí mo rí lónìí nínú náà nítorí ìwérí kò ṣe kó anásọ́lá aléwàlẹ̀ ọ̀sán ní kí wàrà àìtò akísàrọ̀ ahliha an-nisa àwọn tí mo wá rí tán wá pọ̀ jù nínú àwọn obìnrin fún ìyàwó rẹ̀ fún mami ẹ̀tọ́ bá ti lé kí akísàrò áhìlì ha ẹnìsà àwọn tí wọ́n pọ̀ jù lẹ́ obìnrin àwọn pọ̀ jù náà ìyẹn ò túmọ̀ sí pákùnrin níwọ̀ náà o torí kẹsìn tí àwọn fífọ́ bí ń ṣe ẹ̀yẹ́ o ṣùgbọ́n àwọn pọ̀ ń bẹ kí ló fà á kí ló fà á kọ́ọ̀lù bímọ ya Rasulullah ànábi kí ni sábà bí tó bí wájá pàwọn ní àpọ̀ ń bẹ ànábi sọ́lá alẹ́ wọlé ọ̀sán tó fi yẹ kí fóró náà jẹ́ mọ́ kí kèfèrí làwọn obìnrin ìwà kèfèrí ń bẹ lọ́wọ́ wọn kìí ṣe kẹfẹ́ rí pé wọ́n jáde pò nínú ẹ̀sìn ànábì ní yẹkifórúnà bọ́ọ̀lá yẹkifórúnà ní ìrìwáyà mi bọ́ ilé bí kúfúrì hìnnà ìrìwáyà ilé bí kúfúrì hìnnà ìyẹn ní yẹkifórúnà làṣẹ yóò padà wà ń bínú so bí kúfúrì hìnnà bí sábà bí kúfúrì hìnnà nítorí wípé wọ́n máa ń wà kẹfẹ́ rí kíílá yẹkifórúnà bí lá àwọn tàbí mọ̀dà púpọ̀ ẹ wo báwọn wọ́n tó béèrè àlàyé tí ó yẹ kí yẹkí kẹ́mọ́ bá máa gbé ìdájọ́ ń dáadé tó rẹ̀ lómi ìbò ṣe rí kún fún ìyọ̀tù pa àwọn obìnrin kèfèrí ni ẹni tó bá ti jó obìnrin kèfèrí ṣé wọ́n ń ṣe kèfèrí sọ́lọ̀ ni lófin pé ìtìláàkó kó fúrò lè ìtìláàkó ń lọ́wọ́ yìí kẹsì ìtìláàkó ń ìṣẹ̀láyọ́n ṣẹ̀láyọ́n màálùmọ́n àyẹ̀wò ṣàlàyé mi ti tó jẹ́ pé ìṣẹ̀láàkó tá gbogbo wa ti ọ̀dá ẹ̀ṣẹ̀ kẹfẹ́ àwọn náà sọ fáà nígbà Musa alayhi salatu wassalamu wípé fàfàáìta fa'alataka allati fa'alta wa anta minal kafirin fàfàáìta fa'alataka allati fa'alta yóò kí náà ti wà jákùjákù tó wù tẹ́bọ̀ wa anta minal kafirin ibi náà àwọn aláìmọ́re ní ọkẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ya kẹfẹ́ nínú aláìmọ́re sọ́rọ̀ wọ́n ní yakfuna billah tí wọ́n máa ń ṣe wọ́n sì tó ya wèrè bí ọkùnrin òun kàkùkà nìkíní torí pé yakfuna billah wọ́n ti fi question mark síwájú kọ́ má tún di wípé àwọn mọ́sá ìgbàgbọ́ sọ́lọ́ ni wọ́n béèrè béèrè ni o kọ́ má tún di wípé ṣubú yìí káàkà mẹ́rin àwọn <laughs> wèrè òsì ọlọ́ọ̀bá àwọn ọmọ ìyá wa tí wọ́n lọ́lọ́ọ̀bá ń lò láti máa díìl pẹ̀lú wọn láti máa fún ọlẹ́ ọlọ́ọ̀mọ̀bá ara wọn lọ́wọ́ torí èèyàn ní ìjà àwọn tí ó di gidi sí àwọn báyìí Hmm, àwọn tó sì kápá àwọn ọlọ́run ti bá dẹ̀ sí wọn ọlọ́run kọ́ bá ràn wọ́n lọ́wọ́ hmm, lọ́nà bá kún lọ́wọ́ náà kọ́ọ̀lá yẹ̀dùfúrù náà aláṣẹ́yẹ̀rọ anẹ́mísọ́lá aléwàlẹ̀ ọ̀sán sọ pé rárá ṣeéṣe kí wọ́n ń sa ìgbàjọ́ sọlọ́run o ṣùgbọ́n kò sí bó o sì lè bóbin gbé wọn èèmò rẹ̀ wọn èèmò rẹ̀ àníbi kó sàlàyé nǹkan ti ń sọ ó ní wàyẹ̀dùfúrù náà ẹ̀sán ẹ̀sán torí kọ́ ṣe sí wọn wọn à ní mọ̀ fún

kọ́ láti mọ́ ọ̀rọ̀ ètò mẹ́ǹkà kọ́ ìrọ̀nkọ̀ ó sì dáadáa rí láyé àwọn ilé ẹjọ́ ọ̀dá ohun mọ́mú tẹ̀sí wá rìnà kórú yìí wọ́n fẹ́ bá <laughs> yóò oúnjẹ yìí yóò lóòrùn yí dáadáa kẹ́kẹ́ lára rẹ̀ ní kótóbà tá nẹ́bi ṣe ní ìjọna nù tàfífà làhùnà láti dẹ́rù bà wọn kí wọ́n lè bá àmọ́ ọlọ́run àti bá àwa náà pé náà sọ̀rọ̀ àti wọn bá wúrú wà wọn sẹ́yìn kó ti ní sábàbí tí wọn bá jẹun tí wọ́n ń ṣe kò fúrọ́ọ̀nù làṣẹ ìwọ náà kọ́mọ́ ìpébi tí wọ́n ń lọ ni wọ́n náà ń lọ ọlọ́wọ́n bó tún bí wá ṣe yóò fi àṣìkò gẹ́ dáadáa hádà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam